ọ̀nà wọn ló lè gbà láti tún bá fọ́kọ rẹ̀ nínú ọmọ ìwà wa. òsítọ̀ fún ìgbà wa wípé tí ìyàwó bá ti ọkọ rẹ̀ tó bá ti rí ìtú bá ti fún ọkọ rẹ̀ láì jẹ́ pẹ́ẹ́nì kẹta dáadáa ọlọ́dún dáadáa ìyẹn tó ti jẹ́ sí ọ̀rọ̀ pàṣẹyàwó tí ò bá fẹ́ yíra wọn táwọn méjèèjì láàrin wọn kọ́ bá ní ẹnu rẹ̀ wọn ló ti dára jù nítorí káwọn ẹni tí wọn máa bá yà dá sọ̀rọ̀ lọ́pọ̀ àìsàn yìí ìgbà wọn máa dàkùn tó ìwọ gẹ́gẹ́ bí ìyàwó rẹ̀ tọ́nà wọn bẹ ẹlẹ́dàá wa. Ezizi sì sí ọ lóbìnrin ọwọ́ àfọ̀gbọ́n fún jíjí obìnrin rẹ̀ wọ́n pẹ̀lú rẹ̀ lẹ́sẹ̀ wàá dúnlé gbogbo ọ̀nà téèyàn gbà téèyàn fi túyàn nínú téèyàn fi mú kéèyàn ọ̀rọ̀ téèyàn fi mú kótó nọ́rẹ́rẹ́ téèyàn fi mú kẹ́ni kọ́kọ́ jù sí ni kọ́kọ́ jù sí ni. gbogbo ẹ̀ ló gbìyànjú pẹ̀lú ọkọ rẹ̀ bóńsẹ̀nsẹ̀ náà ló máa bẹ lọ ó rí bá tó padà gbà náà ọkọ rẹ̀ gbogbo oníṣẹ́bí òun ló kó bẹ̀ gbogbo nígbà dàda lẹ́nu tó eléyìí ló pé obìnrin eléyìí ọdún tí wọ́n ti máa dá lórí ẹ̀ ó jẹ́ ọ̀sàfẹ́kù ọ̀kan àti yẹtu rẹ̀ ìṣá ọ̀la ọ̀kọ̀ ní ìṣòro fóbìnrin lọ́ba bá. wọ́n ní kí ni yàtọ̀ ti ń bẹ láàrin ẹ̀yìn àti àgbà yàtọ̀ ti ń bẹ láàrin àwọn ọmọ kan ẹ̀sìn àtọ̀dọ̀ ọlọ́run ti wà àdá ìdáhùn yẹn pàpà wọn mà sí láàrin ara wọn tí wọ́n mọ̀ láàrin wọn ni wọ́n pè ní àdàpà ẹ̀sìn tó lọ́wọ́ àtàrà sẹ́kẹ̀kẹ́ máa ṣe o. kìí sábà bàbà àtàwọn èèyàn dábàbò lọ́dọ̀ wọn lágbàdà. ẹ̀sìn máa ń fi àwọn òfin wọn lélẹ̀. bàbá kẹ́kẹ́ máa ṣe ní ìlànà bàbá kẹ́kẹ́ máa pọ̀ lọ bó tó di ẹyẹ gbèsè ayé wọn máa lọ lọ. tí àṣà àti ṣe yín tó bá dàpọ̀ ẹ̀ńtẹ̀sẹ̀ mú wá wá látọ̀ bẹ̀rẹ̀ ẹ̀sìn àtàní àti ìṣèyẹn ti tẹ̀ pátápátá. nítorí kí ẹ̀sìn ju gbogbo àtàyè ẹ̀ lọ. tó bá ṣẹlẹ̀ ṣé nínú kankan ẹ̀ mọ ẹ̀rí kan pàtó ṣíṣẹ̀rí àtúmọ̀ wa lórí kankan. ṣùgbọ́n máa ṣàkàrà eléyìí tó ti pé lágbàdo tẹ̀ wá àti ní gbogbo àgbà ńlá yìí ọkọ mọ̀ nígbà wọ̀nyẹn máa lọ. Àwọn ọmọdé kan bí àgbà yẹn náà ti dàgbà sí ọlọ́run. Àgbà yẹn títí ẹ̀sìn yóò ló di títẹ̀rí àtàkọ́wọ́ ní pàtàkì jẹ́ pé kọ̀tà kò tẹ̀lé yà. Ilé ìlànà pè ní àlàáyé tó pàtàkì dáadáa. Ṣé àṣà yìí o?

àìmọye àgbà tọ́ta pẹ̀pẹ̀. Àtàtọ́ bá tọ́ta pẹ̀pẹ̀ á fi lẹ̀ lẹ̀. Nínú àṣà Yorùbá, ìyàwó mélòó wọn ni ká fẹ́? Kò ní nọ́mbà náà. Ẹ wá látàdá lélé ọ̀tá pẹ̀pẹ̀. Ó ṣe tá pẹ̀pẹ̀. Ṣé ẹ̀sìn làá di ọ̀la? Ọ̀la, ó ní kọ̀ọ̀kan lọ ìyàwó mẹ́rin lọ́wọ́ nínú àṣà Yorùbá kílẹ̀ ẹ̀dẹ̀gbọ́ kílẹ̀ ẹ̀dẹ̀gbẹ́. Bírin lọ́ba ń bọ̀, bókúta lọ́ba ń sìn, odò lọ́ba ń pè, òòrùn lọ́bọ̀, òṣùpá ló ń pè, ìràwọ̀ ló ń pè, owó ló ń pè. Kò sí ètò ìṣòro mọ̀. Ṣùgbọ́n náà ti wà dáadáa gbọ́dọ̀. Ọlọ́run ó kúrò àárẹ̀ ẹnìkan ló kí àtàwọn ní káwọn ọ̀pọ̀ àtàwọn ní káwọn ọ̀pọ̀ káwọn ọba káwọn ṣèkéle wọn náà sọjá olùwà pẹ̀lú àwọn ọmọdé sọgá torí ẹ kò sí tọtọrọ ewo ewo máa ọ rẹ̀. àti bá àti bí ìrà nínú òfin ọlọ́wọ́ ta ìrà àánú ọ̀gbọ̀dọ̀ fẹ́. torí kò fi ọlọ́wọ́ sọ kí àwọn akọ́síbọ̀ pẹ̀lú máa ń kéré. àtàwọn akọ́síbọ̀ pẹ̀lú ni wọ́n wá ṣe bá akọ́síbọ̀ pẹ̀lú làwọn Yorùbá láti lẹ́wọ̀. tọ́ba ń tọ́ba lẹ́ tọ́ba máa lè wọ́n lọ́wọ́ àjọyọ̀ ìdílé. torí ẹ̀ ṣiṣẹ́ ilé gbogbo tó bá dàpọ̀ ìpín tiwa á gbàdàdà ni ò torí bí àwọn fẹ́ wà lẹ́nu àti ìsìlámù هذا ولا لا تسأل عن نبوة محمد صلى الله عليه وآله وسلم wọ́n ní mùsùlùmí bìnrin tó jókòó kájà tó náà jáde ní ọwọ́ sòrò tó ti tẹ́lọ̀ àti ọ̀tẹ́lọ̀. Àwọn náà wàá bèrè pé mùsùlùmí bìnrin wo lọ́jà jáde lọ́nà. Ẹ dáhùn. dáhùn àti bẹ́ẹ̀ náà lọ́sí káwọn ìyàwó ni wọ́n mọ̀ jáde. Náà lẹ́yìn dáàbò pé wọ́n jáde torí pé ẹgbẹ́ bá ijó ọ̀tá jẹ́jẹ́. Wọ́n á kókè bọ̀wọ̀ kóró ìní jáde o kí n wá béèrè. wọ́n ní mùsùlùmí tọ́lọ kọ́ nípa àdájọ́ ètò ìdájọ́ ní ìlànà ọmọ èèyàn. Sáńpẹ̀ ní lọ́ọ̀. Ó lò lọ kọ́ nítorí kí wọ́n lè máa fi dáàbò àwọn mùsùlùmí. Pàápàá jùlọ lọ́wọ́ ti ta bára wa. Ike wọn ò ní òfin tẹ̀lé àtẹ̀lẹ̀. Wọ́n ní ṣé kíkọ́ tọ́lọ kọ́ tọ́lọ wọn máa fi dáàbò àwọn mùsùlùmí ẹ̀ tọ́kọ̀ ọ̀dà àbí ọ̀dà ìtàwọn ọmọ nípa ìṣẹ̀lẹ̀ àkọ́ ní kíkọ̀kọ̀ dà kọ̀kọ̀ dà nítorí pé àwọn àyàtú lẹ́tọ̀ọ́rẹ́rù wọ̀nyí ìlànà. Èsì mo fẹ́ fẹ́ ṣe ọ̀dà kò lé sọ̀kan sí ọ̀dà nígbà tó lọ sí àbúrú lò. Bọ̀dọ̀ kò yé wa bí obìnrin kan lẹ́nu ọkọ rẹ̀ omi ara tiẹ̀ sí ìdọ́gbọ́n. wọ́n á fi àwọn ọba dálẹ̀. Wọ́n á ní kọ́ bá wọn àwọn wọ́n ní kọ́ àwọn lọ́wọ́ kọ́ bá wọn bá bá kó kiri sí màmá. Nítorí mi là báwọn bá bá kó So, a sọ pé àfojúsùn rẹ̀ pé lè lè rí màmá pé máa dájú pọ̀. kò lè sọ ọ̀nà tó fẹ́ gbà mú tẹ̀lé tó lóyún ti sọ́tọ̀ torí kí àlùkò ayé tó dàtò bá tẹ̀lé lọ sí ìlà. eléyìí ìyàgbé ti fi jẹ́ mẹ́rin torí ẹ̀ ìnàbí fún mú ìlà ìlà ọlọ́run bá dàgbà lórí ìdájọ́ gbogbo mami lọ ìdọ́jọ́ kọ́ lọ́mọ ìyẹn náà. أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون ọlọ́run ní bí ìdájọ́ ayé ìdílé lẹ́sẹ̀ rẹ̀ láti ẹni tó tẹ atọ́lọ̀ ní ìdájọ́ tó bá ṣe lábàdàdà tó tó ibi. eléyìí fún mi lẹ́mọ̀ ti bá rí pé a ẹsẹ̀ tí ọmọ mi lọ́ọ̀yà tuntun mo ní lọ́ọ̀yà tuntun máa wà wọn ẹni kẹ̀ dákun dákun jẹ. àmọ́ tó bá bá ọ kò sí ní tó burúkú tó kọ̀ yọ̀ọ̀mọ̀ ti orí ti rè ẹ̀rọ ní nàìjíríà náà tẹ́lẹ̀ it has to do with who you know and not what you know. so pẹ̀lú báyìí o lè lọ wá sẹ́nu mo rò pé yé wa èsì báwa tà ní létí pé àmọ́ òun ní gbà pé lọ́ọ̀tọ̀ kọ́ ló ti jẹun ẹ̀hẹ́ ìgbàmí ìwò fún máa ṣe ọjọ́ ọlọ́ọ̀bọ̀ bàbá bàbá. wọ́n láwọn olórí àwọn kí ló ojúṣe àwọn lórí wọn ojúṣe rẹ̀ ẹ̀mí ọmọ mi ìkọ́ yorùbá dáadáa kí ló ojúṣe rẹ̀ lórí olórí olórí rẹ̀ olórí wò. àkọ́kọ́ ẹnìkan ẹnìkan béèrè béèrè kan ó ní ìgbà tó lọ sọ pé أطيعوا الله وأطيعوا الرسول يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم ṣé èyàn lè máa jẹ kọ́rẹ́ rà nígbà tó lọ sọ pé wọ́n wúlò lámúrin ní nkù ó ní ebi ní ọ̀pọ̀ ebi bá pọ̀ kọ́rẹ́ rà nàìjíríà rà lágbàdo jẹjẹ mo rò pé yé wa eléyìí jẹ bí jẹ torí pé ẹni tó ní wọn máa jẹ bá jẹ fèrè ìgbà pọ̀ dájú kò náà jẹjẹ ní olóògbé fáwọn àlàlá fáwọn àlàlá ẹ̀ẹ́dọ̀ ìrọ̀lá rẹ̀ tó orí eléyìí náà ṣé ẹni wà ó lè láàbù mi bí wọ́n máa ń ti gbé àbá àtẹ̀tẹ̀ sí ìlú yín ni ó lè wá mọ́ sí ajájúmọ́ wọ́n máa ní alẹ́ ní àwọn ọmọ àti ọlọ́wọ́ àti ọ̀rọ̀ sóòlà wà ó lè láàbù mi ní kọ́ àbí wọ́n ti wá àti ilé máa mọ̀ ọmọdé lẹ̀ ṣé wọ́n máa ṣe àbúrò ẹ̀sìn ṣé wọ́n ti wá sí ìlú ṣé yọ̀wọ̀ àmàfẹ́ ọlọ́dún afra látẹ̀lé tọ́lọ́ látẹ̀lé tàmẹ́rì láti bọ́ọ̀ táwọn aláṣẹ lẹ́nu bí àwọn bàbá wa ọba mo fẹ́ náà gbọ́ bẹ́ẹ̀ ni àwọn ẹ̀mí ní àwọn ẹ̀yọ̀ báyìí ṣé ọba lọ́lọ́ sọ àbáwọ̀ lórí tiwa yìí lọ́lọ́ sọ torí pé olórí tọ́lọ̀ ní ṣe gbọ́rọ̀ lẹ́nu bá wa ẹ̀rí ń gbàgbọ́ wà kúlì ẹ̀mìrì nìkùn kọ̀tọ̀ wípé wà á fi owó kúlì ẹ̀mìrì nìkùn. kí ló dé bí àti ìhú ti ń bẹ pẹ̀lú àlọ́ kí ló dé bí àti ìhú ti ń bẹ pẹ̀lú àlọ́ tó ìgbà tó sọ wà wọlé ní amúrì kò sí wà á fi owó. dáadáa ni wọlé làwọn ọ̀rọ̀ àwọn olùdarí bá tẹ̀sí. wọ́n ní olè àwọn àwọn ni aláṣẹ tọ́lọ̀ ọba sọ fún un torí tó dùn mọ̀nìkà ìsìn tí ìbá da aláṣẹ ẹ̀ láláṣẹ. torí ó dùn mọ̀nìkà ìsìn náà sọ pé ọ̀nà jẹ́jẹ́ àtàkì torí láyé àtàkì yà. ti wá lórí yín wọ àtẹ̀tẹ̀ ìjọba lẹ́yìn lórí wọn àtẹ̀tẹ̀ kẹ̀kẹ́ gbọ́rọ̀ fún wọn lẹ́nu àbí táwọn ọmọ máa ń tẹ̀lé tọ́lọ́ máa ń tẹ̀lé kàtà sọ̀rọ̀ bá wà á wà á lọ́lẹ́ àwọn olùmọ̀ọ́nì ti máa nù tó jẹ́ sẹ́ ọlọ́run wá sọ pé wà á yá lọ lẹ́bi náà mọ̀ ọ̀gbọ́n wà àfi ọ̀rọ̀ tó ọwọ́ àti wọ̀ ó lè sẹ́mìrì òfin ṣẹ̀rí àtúntà pé ní àtúnyá tó ti ṣẹ̀rẹ̀ ìyá ó ní sẹ́fà gbára yín nírú àwùjọ báyìí. ẹ máa ma gbọ́rọ̀ sí ìjọba lẹ́rẹ́ lódì wọn sẹ́fì òfin public order. sẹ́mi ọmọ public order bẹ́ẹ̀ ní ìsìn wọn ti traffic light. traffic light wọn ni tó bá dá green lálẹ́ lọ. tó bá dá red kíláàsì káàdì ètò òsì rẹ nìkan ìtumọ̀ rẹ ni pé ìwọ tó lọ tètè tẹ́ra ma o ìwọ tó sì múra o aha ẹ̀yin ọ̀gbọ́dọ̀ wá tàbí kí wọ́n tó bá ta tírì lálàgò tó bá ta rẹ̀ lálàgò lọ mo rò pé yé wa aha eléyìí ẹni tí ẹ tẹ̀lé ọ̀nà tí ẹ fi òbí pọ́blí ọ̀dàdà tó bá tó ké wá wò níbí lílé ọlọ́ni kò sábọ̀ ajẹ́pẹ́ ẹ̀gbọ́dọ̀ padà bọ̀ ẹ̀dẹ̀gbẹ́ mọ́ bàtà yẹn yẹn sílẹ̀ nínú ìgboro ṣe eléyìí iná eléyìí jẹ́ bọ́ọ̀ tó jẹ́ jẹ́. wọ́n láwọn ọmọ lè máa mú ma wọ́n láwọn ọmọ ọ̀dìyà níyà àhàbàdíyà wọ́n ní wọ́n ti káàbì ọ̀dà dáadé lè máa mú ọ̀gbádùn kọ̀gbádùn. èèyàn sọ ike anabi mi tẹ̀lé ní anabi muhammed sọlọ́lá àdìwálé tẹ́lẹ̀ ọ̀hún ní mùsùlùmí ni ọ̀dà wọn náà mọ̀ tó islam islam rẹ̀ gan-an ṣe méjì parí ọkọ̀ tọ́lọ̀ kọ̀ ni. Mákàdá Mùhàmmadu àbá àhàjẹ̀mí lọ́dún ولكن رسول الله وخاتم النبيين النبي ti bàbá yẹn bàbá àwọn ọmọ rẹ̀ ni tọ́wọ́ àbọ̀dá ni lọ́kùnlẹ̀ tọ́sọ̀ fún ọmọ àtàbí lọ́kùn dọ̀sọ̀ ọmọ àtàbí báwa mo rò pé yẹ wa torí mo bá ọkọ pé ọmọ jésù lọ́kùn dọ̀sọ̀ ọwọ́ abẹ́ni òpétọ̀ ajẹ́pọ̀ ń tó wọn ọmọ àtàbí lọ́kùn dọ̀sọ̀ ọ̀ ń tẹ̀ra rẹ̀ jẹ́ àkókò mọ́mọ́dé jésù náà ti tẹ̀ dára yẹ káyé. Lọ bákan náà, àmẹ́bí ọ̀sọ̀rọ̀ wá àdúrà rẹ̀ jẹ́ náà, ẹ̀sùn bá ti di méjì tó ń pè lọ sí àwọn àgbàdì kìí ṣe mùsùlùmí. Ànábìrin lára ti jẹ bàrà. Kò sáná ti jẹ wà lẹ́nu ìmọ̀. Àmọ́ àwọn òkúrọ́ bí ọkọ̀ kan yọjọ lẹ́yìn. gbogbo wọn kọ́ ní ìyàtọ̀ ìgbà nàbì làwọn. ṣùgbọ́n mi lò pé àwọn ànábì kò sálẹ̀ ní kàbí ìjọ wà lẹ́yìn mi ma ẹgbẹ́ bá nàbì pé òyìn wọn àwọn òkúrọ̀ nínú ni yẹn ọkọ̀ àmọ́ ìgbà tí ọlọ́wọ́ bá wọn sọ wáyé lẹ́nu òkúrọ̀ English ni wọ́n fi ń sọ̀kalẹ̀. ọlọ́sọ̀kú ọmọ ọ̀sẹ̀lẹ̀ àmẹ́rọ̀ kọ́lé èlé àbílẹ̀dá ọ̀gbìn èlé yóò gbẹ̀yìn àlọ́ lọ. gbogbo ìránṣẹ́ tá a rántá èdè àwọn èèyàn rẹ̀ fi hàn kó lè ṣàlàyé fún ọ. bẹ́ẹ̀ ni àbí English lè jà wọn Pakistan India. àbí English bá wà bẹ́ẹ̀ ni àbí gbogbo ìrọ̀lẹ́ yọ wá jà yà yọ ọjà kan yọ ọjà kan yọ wà lẹ́kọ̀ọ́ yọ wà english láìsẹ̀ yọ sọ pé tọ́lọ̀ ọ̀nà kalẹ̀ àwọn olùmọ̀kálí kẹlẹ́ ọ̀wọ́ ìtẹ̀sọ́rì ọjọ́ olùmọ̀ nípa sọ́nà ọ̀tẹ̀ lẹ́kẹ̀ẹ́ mẹ́rẹ́rẹ́ aláìsàn náà ọwọ́ àwọn àpè mẹ́rẹ́rẹ́ ó níwájú gbogbo ayé pé kọ́ wá láwọn tètè mẹ́rẹ́rẹ́ àti àdúgbò bọ́lọ̀. èèyàn ọdún lára lójú gbogbo èèyàn nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wérọ̀ tán sàdá ọ̀la ìsọkúri wá ní tó bá jẹ́ ike pípè tí mẹ́rẹ́dá fẹ́ra rẹ̀ lánàá jíjá tó ń àrùn burúkú kó tì òun kẹ́ẹ̀ẹ́dì ọ̀pọ̀ kò láyé. àmọ́ tó bá yẹ ní bábá ló kúrọ́ ilé òun kọ lòótọ́ ìdíje sànàbí ọ̀rọ̀ kí ikú burúkú kọ́kọ́ amẹ́rẹ́rẹ́ àjàkáyé àrùn burúkú kọ́ rọ́ọ̀lù ọmọdé mẹ́rẹ́rẹ́ náà kúrò rẹ̀ mẹ́rẹ́rẹ́ kọ̀dẹ́rẹ́ o. àrùn ọlọ́pàá mẹ́rẹ́dà ọ̀yẹ́ àtẹ̀tẹ̀lẹ̀ gbogbo ẹ̀ lọ́wọ́ alákọ̀ọ́lẹ̀ nínú àkọsílẹ̀ tó náà sọ kẹ́ẹ̀ ó lọ fún gbogbo ilé ayé òun òun ti àwọn England ànájú England lọ England revolution gbogbo ẹ̀ lọ́wọ́ ilé ayé nígbà tí a ti fún àwọn ìgbà wò tẹ́lẹ̀ ìjẹ́bẹ̀ẹ́ tó ti jẹ́ England dan kota awal Qadiani England Anda because dulu di Oman lah Arabina. By the time orang occupy na àwọn ọmọ mi ló ló gbé ìjà lọ́sọ̀tún ìjà fún England àgbàjẹ́. Nítorí pé nínú ẹ̀sìn ti wa, islam tá a bá fún torí lu wa bàbá tẹ̀lé lílẹ̀ ọ. ẹ sì mọ̀ pé láyé tó fi dòní kò sí ibi tí mùsùlùmí ti pọ̀ láyé nínú ìlú kan tó tẹ India títí dòní. nítorí pé ní bí ọdún tó ti pọ̀ sẹ́yìn gan ntí ìṣirò àwọn mùsùlùmí jẹ́ ní India ó lé ní four hundred million. Indonesia láti ní kọ́ńtì tó ní mùsùlùmí tó pọ̀ jù láyé ìjẹjẹ mọ̀kẹ́ ní níta àti gbogbo pàtó ni wọ́n sọ pé mùsùlùmí India wọ́n ti four hundred million yẹn Indonesia ti tẹ̀sẹ̀ wá ní two three hundred million yẹn. ẹsùn mọ́tà ti ti tẹ́lẹ̀ àti India àti Pakistan one percent náà ni. Pakistan náà ni more than two hundred and seventy million tí gbogbo wọn ti jẹ́ mùsùlùmí. torí ra àkàrà mọ̀kọ́ mọ̀ wá ní rírá bóyá tó ti kú nù kọ́kọ́ lórí téyìn àtọ̀nà yàtọ̀ pẹ̀lú. ó wà láti fi pọ́jọ fún títà lágbára. tòjú wa jẹ́ sẹ́mọ̀ nara yín jẹ. àtúrọ̀mọ̀ kọ́ mọ́ lọ nínú àwọn òkúrọ̀ sọ́yọ́ yọ pera wọn lálàá lẹ́yìn tó àdájọ ọ̀sọ̀rọ̀ bá àdìwà lọ tẹ́lẹ̀. onábàkàtọ̀ wà ó ní lóòótọ́ ni wọn sọ pé láàrín àti ìyàbá rẹ̀ àmẹ́ẹ̀ká wọ́n ní ẹ bá àtàn ó ní ọjọ́ pé ilá ẹ̀ṣẹ̀ ọ̀gbà sẹ́wọ̀n pé olóṣèlú tí ànábì kò ní dé lẹ́yìn bá àfikọ́lọ̀ bá bẹ ọlọ́run ti fẹ́ ókè wọn là ànábì ọlọ́run ti fẹ́ àbí òkúrọ́ ọ̀gá tó wá ó láti ṣe nàbí yé bàjẹ́ ike ànábì là ọ̀wà lẹ́yìn ó ti là wọ́n á di oní kíláàsì ni ó ní ó ní kí mo lè sọ ń tẹ̀ ọ̀rọ̀ wọ́n sọ fún kàlífà màá sọ ń tẹ̀ ọ̀rọ̀ tí mo bá ti sọ ń tẹ̀ ọ̀rọ̀ ó yẹ dáadáa lọ bá dàbí mi. wọ́n bá dáadáa sí bẹ́ẹ̀ mọ̀ pé òkùnkùn kó ó <laughs> torí ẹ̀ gbogbo ọkùnrin ọjọ́ ẹ̀kọ́dé tó pẹ́ra rẹ̀ láti lẹ́yìn àtẹ́wọ̀ Muhammad sọlọ́mọ́ àkọ́rin wa rẹ̀ sẹ́lẹ̀ ọkùnrin lẹ́yìn náà ẹni tó bá sì bẹ̀ kẹ̀kẹ́rì ẹni tó bá wà gbàgbọ́ ọ̀gá ìtàkùn kọ́lọ̀ ọ̀sán wa. wọ́n láwọn ọ̀rẹ́ lè máa máa máa ní máa máa bọ̀ ní gbogbo gbàgbọ́ ó ti ha gbogbo ti òyò iye fífi tó ha gbọ́ ti àgbà ní tó ha lọ. wọ́n ní kí wọ́n á ṣe ìdènà

kìí tó ní ìkànnì kò kí inú àwọn títí lè má bọ̀ wá. torí ẹ̀sìn ìṣẹ̀lẹ̀ àgbàdo ìgbé kò burú tí lè má bá jẹ́ tó bá jẹ́ kú wà rẹ̀ sì lè má mọ́. tó yẹ kú ìgbàgbọ́ rẹ̀ fún lẹ́yìn ìtaba ti rẹ lómi tó lè dípò rẹ ẹlòmíì kan máa ṣe lè máa mọ nítorí pé kò kú ìtaba ti rẹ lómi tó lè dípò rẹ kò yẹ lè máa mọ. àmọ́ ti dá àpò rẹ lómi òbúrú bá tó lẹ́yìn eléyìí ìjàgbé ti ṣe jẹ́ndà. a ti mọ̀ pé lónìí a ti ní àwọn ọmọ lọ́pọ̀lọpọ̀ tó ń hàlù rárá ni àwọn ọmọ tí ọ̀ha lọ́pọ̀lọpọ̀ tó máa ṣe wọ́n ti tún mọ àwọn òfin dípò tọrọ ọmọ irú ọ̀daràn yìí lè má múlẹ̀ eléyìí jẹ́ bó ti jẹ́. wọ́n ní wọ́n fi àwọn ike káwọn wá sí kílẹ̀ náà wọ́n ní ìṣíṣímà ẹ̀yẹ ìpè dáadáa báwọn ṣe máa pè ní ìṣíṣímà àwọn ọmọ ẹgbẹ́ jẹ́ bẹ́ẹ̀ ti lárúbáwá ìjìjìmá ọwọ́ àti ìlàgbà ọmọ ìjìjìmá àmọ́ ìjìjẹ́ bẹ́ẹ̀ wọ́n á ní kí àwọn tẹ̀síkì ní máa ṣe. wọ́n wá ní wọ́n pè lọ síbẹ̀. àwọn aláwọ̀ ọ̀lọ́ wọ́n á ní tí ọ̀gá ti lọ akẹ́kọ̀ọ́ ìdí àlùkò nàmà. tí ọ̀gá ti lọ akẹ́kọ̀ọ́ ìdí àlùkò nàmà. níjọ wa ní tẹ̀síkì náà dáa àlùkò nàmà. níjọ. ṣé tí ọlọ́run bá fẹ́ sọ̀yàn àti bí ó fi kọ̀ ọ̀rọ̀ kò ní gbọ́rọ̀ àti àti wá sí ìdánilẹ́kọ̀ọ́ lórí ìwé. Wọ́n wá béèrè nípa tẹ̀bíríkì báyìí. Àwọn tí tẹ̀bíríkì ọ̀rọ̀ ọ̀nà nù nù ra wa. Wọ́n bá máa tu wa, wọ́n bá máa wọ́n bá máa tó tẹ̀bíríkì ètò lọ́nà. Ẹ̀sọ̀ tó ọ̀sẹ̀ owó wọ́n tẹ̀bíríkì ọjọ́ ìdíwá ló ti Àbúrò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ti pè ní jàlè méjì gbogbo tẹ̀sẹ̀ tí ayé ti máa bẹ́ẹ̀ tẹ̀yìn tí ọ̀gá pàdé tó yòó dodo. Ibẹ̀ tẹ̀sẹ̀ ti di fúnlá. Tẹ̀sẹ̀ ti sọ̀rí kọ̀ọ̀nù sọ̀rí kọ̀ọ̀nù kí á lẹ́sẹ̀ tẹ́ káfíńtà ilẹ̀ lẹ́sẹ̀ bàbá mẹ́kọ̀ọ́ lóko ọmọ mẹ́ta tọkọ yẹn ọ̀ kiri káyé àbùrọ̀mọ́ fóònù ojú tó ọba láyà kọ́kọ́ àdánù olódòdó ládàdàdà pẹ̀lú gbèsè súnmọ́ àdàdà rẹ̀ ndé wà ní nàfọ̀ tó fi kẹ́kẹ́ ń di àdàkùn àbàbọ̀ àbí ndé òní nà nàfọ̀ tó tó fi dákẹ́ńtì àdáàtì máa bà bọ̀. kàndà halawu tó dákẹ́ bèrè jùlẹ̀ kìí ṣe fúnà fúnà ṣàtò ẹ̀yin ẹ̀ka àwọ̀ ẹni láti máa kàwé ẹni láti máa kẹ́kọ̀ọ́ láì kẹ́kọ̀ọ́ ìwé tó lù wà. wọn á lọ agbára wọ ọgbọ bára ọgbọ ní olùwẹ̀mẹ. àbí wọn wọ ìdàgbé àpá ọgbọ bára jẹ ọgbọ ní olùwẹ̀mẹ ẹ̀sìnkájẹ́ náà ẹgbẹ́ Islam. àmọ́ gbọ̀dọ̀ pé àwọn ti kọ́ sùúrù mọ́rọ̀ wa wa kò já bẹ́ẹ̀ kọ́ bá wa rá wa kó. ẹ wọ́n wá àyà ẹ̀mẹ́yà pọ̀ láńbá pàṣẹ láyé ẹ̀mẹ́yà ònú ti tẹ̀rì. ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ àbájá ni wọ́n kó wọn lẹ̀. àmọ́ kí làá kí làá dàda àti dàda kàkà. sọ́ńtòrí di eléyìí báyìí ọ̀dọ́ wa wa ìmọ̀ nítorí bá ló ń ó lè mọ ìgbèmí àtìlẹ́yìn ọ̀sán mẹ́wàá tí mo bá bá yìí tẹ̀. àmọ́ tí mo yìí tẹ̀ orí àgbàgbà ni ètò ìjọ pọ̀lọpọ̀ láàmú àgbà títí pẹ̀lú ìlú wà wà ẹsẹ̀ ni mo máa ń tó nígbà tí bá ń fi àwọn èèyàn lọ́nà. báwo ni mo máa ọ̀tá táwọn nígbà tí bá ń wá wọn. ẹ̀kọ́ làwọn ká dára wa jẹ. ọ̀kan náà ti ń gbé tẹ́tẹ́ ìlú ọjọ́ nàìjíríà. wọ́n mú wa wọ́n fi líńgọ́ kan ọmọ Pakistan. tó gbàjọ́ ìyanu ó ní òun ní mọ́tàmọ́tì lẹ́yìn báwọn fáwọn àbá àti àbẹ̀tì nígbà. tó gbàjọ́ ìyanu bá ní òun ti ẹ̀ka àwùjọ òun gbọ́rọ̀ kan wọ́n ní bí ẹ̀sìn ìbìlẹ̀ báyìí. ó sọ pé gbogbo ẹni bá ń fọ́ọ̀mù rẹ̀ kó jẹ́ ọmọ tẹ̀lé dáadáa. mo bá ní ẹgbẹ́ ọkùnrin ayé ni àrà. ní tí ìkó wá tóbi máa ẹ̀mọ́ ọkọ̀ wá tóbi máa náà. ní mo ní bóyá ó sọ̀rọ̀ àmọ́ sọ bàbá àmọ́ níjẹ́ àmọ́ mo ní kíra ní ìbọn fún ṣe wà yìí tọ́ta kún tọ̀tọ̀ lọ́rọ̀ ìbọn bá dà ní. tó sì máa tó wà ní mọ̀ọ́lá wọn mọ̀ọ́lá ni wọ́n sọ mọ̀ọ́lá wọn mọ̀ọ́lá ọ̀yọ́ tó parọ́ fún olórí wa pọ̀ ọ̀gá tá màá jọ sọ̀ mọ́. torí ìdílé yìí akọ́ni pé ó wù wá káwọn ọmọ ìyá wa máa tẹ̀tẹ̀ àmọ́ bàbá lọ́kàn máa tẹ̀tẹ̀ sí ọ̀gá náà ṣẹba àlìjáná la fẹ́ wọ̀ ànábì ní sallallahu alaihi wa sallam ojú ọ̀nà rẹ̀ ní ẹja tọ̀tọ̀ ṣé ẹ̀rọ ní ìjẹta fẹ́ gbé sípò ànábì tó fi dọ́kọ̀ ọ̀rọ̀ tiẹ̀ gbọ́dọ̀ tẹ̀ wá láti fi tà ànábì lọ ìmọ̀nà tiẹ̀ gbọ́dọ̀ tẹ̀ wá láti fi tà ànábì lọ kí ni sẹ́mi sọ̀tún ìgbé rọ́ burúkú àlọ́ àlọ́ oríṣiríṣi ẹ̀ eléyìí ẹni ìpìlẹ̀ wọn ẹgbẹ́ àlọ́kọ̀tọ̀ wa bẹ̀. wọ́n ní níjọ́ kan Muhammadu Badawi Muhammadu Badawi wọ́n sọ̀rí kọ̀ọ̀kan lọ náà wọ́n gbá sọ̀rí kọ̀ọ̀kan bí Amadu ti dá nínú náà yìí. wọ́n lọ wá sí mọ́tíráṣí àdáṣọ̀rọ̀ wà lọ́lọ́ láti dùn rẹ̀ fún gbẹ́mí bàbá. Ìgbàdo ajé mọ́tíráṣí àdáṣọ̀rọ̀ gbogbo èèyàn sálámọ̀tá àdáṣọ̀rọ̀ gbogbo èèyàn sálámọ̀tá àdáṣọ̀rọ̀ ó ní gbogbo yẹn sálámù sálámù gbogbo yẹn sálámù sálámù nígbà tí muhammadu badawi débẹ̀ tó ń dáná alámọ̀tá náà rí anábì kan jọwọ́ dáadáa lọ sàárè. anábì wa ni wa muhammadu badawi wá kí ìfì ọwọ́ anábì tí ègbà wọ́n kí ìfì ọwọ́ rẹ̀ ló tó yọ àti wọ́n wá kí ìfì ọwọ́ lẹ́yìn kó anábì yọwọ́ dáadáa lọ sàárè. kí lè jẹ́ pàtàkì nàbẹ́bí. dédè sílẹ̀ padà àwọn òbí náà ti lè ṣe bẹ́ẹ̀. ìjọ náà ti ń bá wọn kàtírà ọjọ́ bó ti ṣe jẹ́jọ́ rẹ̀. wọ́n á ní tó ọ̀la ti wá sí máa ọ̀wọ̀ ìta alùpùpù náà. bẹ́ẹ̀ bá lọ sí sí máa tó ọ̀la ti lọ sí sí máa wo èdè tẹ̀sí ilé bẹ́ẹ̀. àìsàn tọ́ba táwọn dandan ọmọ ní amatullah táwọn dandan ọmọ ní amaturrahman kò sí tó burú bẹ́ẹ̀ amatọ́kùkù amatọ́ tẹ́lẹ̀ amatọ́kùkù amatọ́ tẹ́lẹ̀ amani ìsìn àníkò sí tó burú bẹ́ẹ̀ torí pé lẹ́yìn gbàgbà ìwádìí pọ̀ lórí orúkọ táwọn obìnrin jẹ́ láti ayé àwọn sàhábà wà wà àrídìí àrídìí nínú àjọṣe lọ tọ́sọ ní tọ́sọ máa rẹ̀ ní amatullah ari nínú ẹ̀tọ́ fún ọmọbìnrin rẹ̀ ní amadu rahman àtòmínà amadu alamali amadu sada àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìṣá ọ̀pọ̀ tẹ bá sọ ọmọ bẹ́ẹ̀ pẹ̀lú mi. àǹfààní tí wàá mọ̀ yẹnni kí lánàá àwa lára ẹ̀ fẹ́ lọ́kọ́. lónìí àwa lára ẹnì sọ nítorí pé àwọn wa máa dojúmọ́ àwọn ọ̀pọ̀ tó kọ kalẹ̀ tẹ́tẹ́rẹ́ tọ́ wọ́n ní ọkọ àti ìyàwó méjì ẹ̀ bá ṣe nàbí àfọ̀ wọ́n máa ń tètè tó ra wọn ní gbogbo ìgbà ètò ìbáwọ̀ láti ẹ̀sìn ọdún sí ìwọ́n wọn kí lọ jẹ débẹ̀. síbẹ̀ mọ̀ fún wọn láwọn obìnrin anábìsọ̀lọ́lá àdìsọ́lọ́ olóòrìn fáwọn ni ọkọ̀ jùlọ náà. kí ló dé wọ́n ní ẹni pé yẹ̀pẹ̀ fúrù nàlá wọ́n máa ń tètè pọ̀ àwọn ọkùnrin kan àwọn ètètè kí lọ wá bá débẹ̀ wọ́n tó ń tètè wá sí irúfẹ́ àwọn rẹ̀ tóbìnrin bá ti di obìnrin ọkùnrin náà kọ́ yóò ti ọkùnrin wá fọ́ wọ́n wá ti ti fún ìyàwó rẹ̀ nítorí pé obìnrin gbà náà téèyàn bá ti ti fún ẹ̀yàn lè wọ́n padà tó lóṣù lè ọkọ̀ àmọ̀ ti ti fún ìyàwó torí pé ìgbà míì ìwọ́n gbọ́n lọ́ọ́ bá títí sí sẹ́nu pẹ́lú mi ti jà mí ó ti ti mú bàjẹ́ sí àwọn òkú fẹ́. Pé nílé òun, òṣìṣẹ́ oúnjẹ tẹ́tẹ̀ láyé tó ní fẹ́ràn jẹ́. láwọn ẹran o bàtà láì ọmọ jẹun kọ́dà kọ́ fẹ́ mú kọ́ kó tó mú bàtà láì wọ́n bá fẹ́ ṣe àbá lọ́ba tí tó mi bára àárín mi. kò tí yóò fi ibi yóò fi kàdá ìwọ náà kó tó wà lára Iwari rẹ̀ ọ̀dà torí tí wàá rẹ̀ bá dáa ọ̀yẹ́ kọ́ parọ́ níyàwó rẹ̀. ìgbà míì obìnrin ní ti wà lójú tí ọkọ ọ̀sẹ̀ wà wà rẹ̀ yọkọ̀ máa ti tèmi nàdà láì bá ní kíkà mọ́ mọ́ wà rẹ̀ tó bá ti jọ bẹ̀rẹ̀ wọ́n kọ̀ rọra bẹ̀rẹ̀ lé jáde. nígbà tí ìgbà tí ti wákàtà kan inú rẹ̀ ọ̀rọ̀ láti ọ̀bá padà dàbí. ó ti lè wọ́n lọ nínú ẹ̀ka mi kò tilẹ̀ fún àmọ́ kan tẹ́tẹ̀ ìyàwó tẹ́tẹ̀ ọlọ́mọdé ara ìyá o èpè dúró nínú súnà àti sọlọ́mọ àwọn àríwá tẹ́lẹ̀ oníṣẹ́ ìwà ti tẹ́tẹ̀ èpè yẹn ọmọ wọ́nà láti wọ́ sẹ́mọ̀ wọ́n ti gbogbo lẹ̀sẹ̀ kò ní rọ́nà lọ yàwó àwọn àbọ̀ wá sílẹ̀ wọ́n mọ̀ wá tó wọn lọ fún tẹ̀sẹ̀ fún ọmọ bẹ́ẹ̀ nìkan wọ́n tún tilẹ̀ wọ́n tilẹ̀ fún gbogbo lẹ̀sẹ̀ èpè yóò wá wọ ẹni tá a jẹ fún pé ibo ló lè gbà wọ́n lára ìyẹn ni kíkọ́ ọ̀tẹ̀tẹ̀ pépè yá wọ́n ọ̀tẹ̀tẹ̀ pépè torí ìyẹn máa ń tẹ̀tẹ̀ fẹ́ni tí ọ̀tẹ̀tẹ̀ pépè tí ọ̀bá wá ẹ̀kọ́ lẹ́tọ̀ pépè tó tẹ́ èèyàn wà á wọ̀ pépè èèyàn ti di aláìsí tẹ́lẹ̀ níta àwọn àkọ́kọ́ láìsí tó kọ́ padà dá tó ní ẹ̀wọ́n á sọ pé òsì lọ́ọ̀bà kú òsì lọ́ọ̀bà kú sẹ́wọ̀n kó tó tápọ̀ ẹ̀mí tó kọ́ yẹ kéèyàn ọkọ̀ wa ara rẹ̀ bá tiẹ̀ jẹ́ àrọ̀ yìí kẹ́ ẹ̀ dákú ẹ má jẹ́ káwọn ọmọ kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ lẹ́nu yín káwọn ọmọ má jẹ́ pé ilé iṣẹ́ ìṣẹ́ ìlàwọ́ náà máa bá lọ ọjọ́ bó ti jẹ́ wọn láwọn ọmọ màmá kan mọ̀ fún mi ni o ó máa ń ṣètò ọ̀rẹ́ ṣùgbọ́n ó ní èrè ìbejì ẹ èrè ìbejì ẹ mú lọ́dọ̀ rẹ̀ ẹ sì yé lóko ti jẹ́ ilé dị. sẹ́yìn wá burú mi mùsùlùmí ò ní kankan ti pẹ̀lú èrè àtàwọn ọ̀sẹ́pọ̀ ó lè àtàwọn ọ̀sẹ́pọ̀ àtàwọn ọ̀tẹ́bọ ńlọ̀kan nínú àwọn ọ̀tẹ́jì kó à gbé ọmọ láyé di ọ̀kan àwọn òbílà ẹ̀yìn ìsìlámù ìsìlámù ekuru tètè ẹ̀wà tètè ọ̀hà tètè tètè iná wà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún aha ìsìlámù ìdèjì mi mí kú jẹjẹ

wọ́n ti àwọn ọ̀gbọ́n ọjọ́ ìgbà nìkan ṣẹ̀bọ̀ sọ́lọ̀ fún one thousand years ṣẹ̀bọ̀ tó bẹ̀rẹ̀. torí rẹ̀ ní abáláyé gbogbo abáláyé alìsílámù. àmọ́ àwọn Yorùbá tó ń sọ pé ẹ̀sìn abáláyé ẹ̀sìn abáláyé ti Yorùbá táwọn mọ̀ òun náà ní bọ́kì bọ́ọ̀kì. yéṣìrì náà ti fi hàn lẹ̀ Yorùbá. ìdí ń gbàgbà sí àbùdé orí ìfọ́kì bọ̀ọ̀kì àwọn yẹn lẹ̀ Yorùbá náà. wọ́n dàbí àwọn orí ìfọ́kì bọ̀ọ̀kì lọ́ wọ́n ní ẹgbẹ́ ìgbẹ́ yìí torí bẹ́ẹ̀ wọ̀ ó ti ọ̀rọ̀ ọgọ́rùn-ún ọdún ọgọ́rùn-ún ọdún púpọ̀ tó ti wọlé orí ní àwọn ó ti lọ one thousand years àbí ti bẹ̀rẹ̀. ibẹ̀ náà sì ni àwọn orílẹ̀-èdè Islam ló ti ṣẹlẹ̀ lọ́pọ̀ ní mamalaka káàdé alìsílámíyà alìsílámíyà Islamic kingdom ó ti wà tipẹ́. tọ́ wọ́n ní wọ́n ní òṣàkà tí wọ́n ń sìn wọ́n pè ní kídì Yorùbá ní sọ pé kídì àwọn sọ pé kídì kídì tí wọ́n sìn yẹn òòsà táwọn kan gbà náà táwọn kan lẹ́lẹ̀ dúdú. bàtà wọn mùsùlùmí àwọn lágbára sí ìsìlámù sílẹ̀. wọ́n wá sọ fún wa pé ẹ bá ní àwọ̀ ó ní sani àwọ̀ wọ́n lò ní ọba tọ́jà gbogbo onítọ́jú dájú jìjì. ẹ̀fẹ̀ jìjì làwọn ẹ̀ sìn bí ọba tọ́jà onítọ́jú dájú jìjì. jìjì ní agbára púpọ̀ bàbá àbọ̀wọ̀ ọba ìdájọ́ àdájì lọ torí ẹ̀ láwùjọ ká máa ń pe àwọn àwọn ọdẹ ìfẹ́ ní ọba ìmájí jìjì twenty six ọ̀pọ̀ ọ̀dọ́ pé ọba àti tani jẹ́jẹ́ ti nà àwọn ọ̀hún ni àwọn ọ̀hún jẹ́jẹ́ àwọn ọ̀hún ni àwọn ọ̀hún jẹ́jẹ́ ẹ̀rí ká ọba náà ni ọba ń ké ni ọba ń jíjì. tòtòrí ẹ̀sọ́ fún wọn náà ó yẹ kọ́ ìsìláàmù wa bá wọn ìsìláàmù wa bẹ wọn kó lórí ẹ̀. ọwọ́ àti ìgbàgbé ìgbà tí wọ́n yorùbá kọ́dà ìgbà táwọn kọ́ lábẹ́ yorùbá yìí. iṣẹ́ yẹn máa bọ́ àwọn máa bí gbogbo àwọn ẹ̀yà ayẹyẹ máa bú wa torí yorùbá máa bú kálukú náà àwọn nìkan náà ta àwọn nìkan màláìkà wọ́n máa bú wọn á gbọ́ ọmọ ẹgbẹ́ lọ́sẹ̀ pẹ̀lú àgbọ̀ ẹ̀wà wa náà bàbá ti lẹ́nu pé àmọ́ sọ́kà ti ká ti pẹ̀lú àgbà wọlé ẹbí yorùbá náà ní ẹbí mùsùlùmí lásán kọ lásán lásán sọkọ wà lásán lásán èèyàn mélòó náà ní ọdún lásán ọ̀daràn wà wọ́n wà pèlè máàmù kẹwàá lásán láti tààdà ẹni tó èsì lọ́nà tò ní ìsìn lónìí níbodà bí sẹ́rí ìlú àwùjọ àgbà ní ìsìn lókè ọ̀yà fẹ́ǹsì kan bọ̀ bọ̀ ń bọ̀ bọ̀ ó rí à àwọn èèyàn kan ṣe lóòótọ́ àmọ́ ó rí à ẹ̀wọ̀n ní islam kọ́ di wàlúwà ìṣe yẹn bá di islam kan tó bá rí kí mùsùlùmí ti jáde tó ń lọ sí jùmọ̀ tó ti jáde tó ń lọ sí ẹ̀yìn àbí wọ́n ti jáde láti ẹ̀yìn àbí láti jùmọ̀ wàlúwà ó ṣèṣe rí kó ó ṣe káàdì nítorí ẹ̀fẹ́ yẹn ṣe. ilẹ̀ yorùbá ń kọ́ àní wọ́n ti mùsùlùmí kan lè ṣe ìwà mọ́lá olóṣèlú tí o tí ló dé nígbà tí a bá fò ìwọ náà wá ìwọ náà bá wá ìwọ náà bá wá ilé ìjọba bá bá wù. ara burúkú ti wá lẹ̀ yorùbá rà ọlọ́ọ̀ta ara wa. wọ́n ní kí ni àpò láàrin àpò láàrin tọ́lọ̀ ti bá dàgbà àti táwọn àlékà àti àti táwọn àti wọ́n ní àtọ́lá tọ́lá ti bá dà òní yíyìn tọ́lọ̀ ọba yìí lọ́dọ̀ àwọn ẹni gíga tó wà lọ́dọ̀ ọlọ́ àtọ́lá ti àwọn mọ̀lẹ́kà tó wọ́n ti bá dà sọ̀rọ̀ lọ́wọ́ àtẹ́lẹ́ àdúrà náà eléyìí táwọn ẹrú ọlọ́run ẹ̀ ti bá dà àdúrà náà àbí tọrọ àforí bẹ́ẹ̀ lẹ́yìn lẹ́yìn náà ìwọ́n náà lára ọlọ́run ti sọ̀tọ̀ láti fún wọn dáadáa àbí wọn náà sọ̀tọ̀ náà sọ̀tọ̀ láti fún wọn dáadáa صلى الله عليه بها عشرة يعني كان جواز ثلاثة فمية وعلى الله وسكت أتقول لك ثلاثة وعلى àbíkọ́ ọ̀gá afẹ́fẹ́ wọ́n ti àtọ̀ láti bàbá nàbí kó rí wọ́lọ̀ ìdè mẹ́wàá wà fún. Àmọ́ tó bá ní láti àtọ̀ láti bàbá nàbí kí kàkí kan sọ pé kọ́ ló wá ní àjọ láǹfà. Àbí òye wa, tọ́lá àpò àbá béèrè àti mọ bá ti máa sálámà jọ wọ́n bá ti máa tọ̀tọ̀ láti bàbá. Ó sì kọ́ àpò àbúrò àpò àpò وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد wọ́n ní tí wọ́n tó sí àlá lọ́jọ́ jùmọ̀ àwọn tó kọ́ àti ti wá ń pa rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn àti أنا won to أنا ala lojo أنا awon to أنا ati ti أنا n pa أنا bee ni أنا ati ti أنا n pa أنا àwọn àdéhùn tó ti wá wá rẹ̀ lọ́kọ̀ọ̀kan wọn lọ́lẹ̀. ṣùgbọ́n àwọn olùmọ̀láyè ìyẹn mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àti táwọn èèyàn ayé ọjọ́ ọ̀sán pé bàáyé bàáyé bàáyé. àwọn olùmọ̀láyè wọ́n gbìyànjú ga wọ́n tíráì láti lo àwọn òfin tí wọ́n là kalẹ̀ nínú àìlùmọ̀fọ́lá lórí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àdéhùn wọ́n á fi sọ ó kó ń lo àyè ó ti di kéne àtàlẹ́ lẹ́bẹ̀ yìí irú rẹ̀ ni alimami alalani rahimahullah tó ti lọ́pọ̀lọpọ̀ kọ́lọ̀ bá akẹ́kọ̀ọ́ bá akẹ́kọ̀ọ́ bá borí jù so irú àdìsí yẹn nínú àdìsí pé ìtàkùrọ̀tọ̀ tà àjọjọ́ máa bẹ́ẹ̀ ẹ̀rí wà lórí rẹ̀ ó ti tẹ̀sẹ̀ rẹ̀ lọ́ba dáadáa ẹ̀rí wà lórí ó tẹ̀sẹ̀ rẹ̀ lọ́ba dáadáa tí wọ́n bá ní kàmọ́tà ẹ̀jọ́ bá kàmọ́tà pọ́rí jẹ̀ eléyìí tí àbùkù ti jẹ́ nítorí pé àwọn olùmọ̀yẹ́ ti sọ ike àti sọ fẹsẹ̀ ní lórí ẹ̀ ọ̀wà di eléyìí báyìí tó bá fẹ́ ka sọ́dọ̀ tó ká ọkà lọ́jọ́ jùmọ̀ ètò ìlú jùmọ̀ eléyìí jẹ́ wọ́n ní àwọn ní àkùrọ̀ àyè lọ́nà tí ariwo rẹ̀ wà pa gbogbo àdúgbò wọ́n sì wéwéwé wọn láwọn nígbó àwọn nígbà. so lẹ́sẹ̀ alukur'an ọ̀rọ̀ ọlọ́ọ̀ ọ̀rọ̀ ọlọ́ọ̀ máma gbígbé rẹ̀ ẹsẹ̀ nínú kíkì rẹ̀ ẹsẹ̀ nínú kíkì rẹ̀ amájẹ́sẹ̀ ọlọ́ọ̀ rẹ̀ lẹ́dàá wa kọ́kẹ́ bẹ́ẹ̀ náà gbígbé rẹ̀ amájẹ́sẹ̀ orí ọlọ́ọ̀ rẹ̀ lẹ́dàá wa. ṣùgbọ́n ẹ mà kí tó bá ń kí àlùkò hàn ọ̀ràn yẹn ká tẹ́tẹ́ gbọ̀ ọ̀ràn yẹn ní ká dákẹ́. ṣèbá wá sí àlùkò hàn ní lọ́nà tó rẹ̀ ti ń jáde. tẹ́sì máa wọ̀ yẹn dákẹ́. sọ̀rọ̀ kí ní tẹ́tẹ́ gba ládàá ẹ̀ tẹ́tẹ́. nítorí pé àwọn èèyàn tí ẹ̀yìn sí àlùkò hàn ń àwọn àlùkò ẹ̀yìn sì ni wọ́n fẹ́ wọ́n pọ̀ wọ́n Ìgbàwọ́ wa la lọ́rọ̀ ta fẹ́ sọ, Ẹyin ní ọ̀rọ̀ tẹ́ fẹ́ la fẹ́ sọ. la fẹ́ Àwọn olùdílé ayé láì sọ̀rọ̀. Ẹ wá àti sọ lọ máa kọ lẹ́yìn náà ká máa falùkùrán àwọn èèyàn ndị kò sínú lànà ndị sọ̀rọ̀ ndị fún ndị ndị kódà mọ́tíláṣí ọ̀gbọ̀dọ̀ ndị o. bí ká máa ṣe ndị ní mọ́tíláṣí lẹ́yìn ẹ wá káwọn ọmọ mi mọ̀ pé àkókò láti tó. ẹ ṣe bẹ́ẹ̀ láti káwọn mọ̀ àkókò láti tó bíjà nítorí láti

irú àwọn tí ń jẹ́ àkùránì ẹ̀sìn fún ọmọ wa tó kù jẹ́ káwọn èèyàn fún ti bora wọ́n ti máa sí àwọn máa lọ́dọ̀ ọlọ́run wa. láwọn gbọ́ ipa ike àwọn obìnrin tí wọ́n ike èdè ìsani tó kù èdè kan tó kù díẹ̀ sí ara rẹ̀. nítorí pé àwọn èèyàn wọ́n máa ń sọ fún wa tó máa ń ṣe béèrè kí ni dájọ́ ẹ̀ ha alikele ilé ha wọ́n ní bíbojú ni bíbojú bá kí n ha nílé Yorùbá àbí ń bolé lè Yorùbá ní bíbojú ti túmọ̀ tẹ̀ ha ẹ̀ ha wọ́n háì wọ́n háì. wọ́n ti yàn má bàtà ìdáńpẹ̀lẹ́ àmàlẹ́ de yorùbá obìnrin fojú wa ló ń pèlẹ́ àbí tó bá ti tẹminọ́lọ́jì táwọn èèyàn ń lò láàrin ara wa ni. lábẹ́ gbólóhùn sẹ́wọ̀n nínú àlùkùránì kàdá túmọ̀ sí yorùbá ẹ̀rí kan bàbá yẹn wọ́n ti kọ́mẹ́ntì kan wípé. لدرجة واللاتي يأتين بفاحشة من نسائكم فاستشهدوا عليهن أربعة منكم فإن شهدوا فأمسكوهن في البيوت حتى يتوفاهن الموت أو يجعل الله لهن سبيلا. إذا طلع لنا فأمسكوهن في البيوت. الله أسلم ومن títí tí kò fi pa wọn nílé àbí tí tọ́lọ́ wọn sọ̀tọ̀ náà báyọ̀ fún wa. àwọn bàbá yẹn wọn wọn mẹ́tì ti sáadà torí bá àti tí débi yorùbá ni pé ẹ àwọn ọmọ ó wọn ti o. yàtọ̀ sí àwọn obìnrin mùsùlùmí ná táwọn sọ pé kí wọ́n máa tẹ̀ á. wọn rò pé yé yé eléyìí sẹ́nu àwọn sábàbí tó bí kí àwọn ẹlẹ́gbẹ́ wa ní Islamic University Madina kí wọ́n máa kọ̀wé kí wọ́n máa kọ̀wé sí kẹ̀kẹ́ complex of Quran ike tí wọ́n gbà káwọn ó ti àtúnyẹ̀wò ìtumọ̀ Al-Quran tí wọ́n ti fi Yorùbá yìí because àwọn akẹ́kọ̀ọ́ àtàrí dárí bẹ́ẹ̀ kí á kí ni gbogbo eléyìí ṣe ń tọ́lọ̀ ọ̀lẹ̀ yẹn yọ̀ yìí. sọ irú ọ̀kan nínú àwọn àwọn àti wẹ̀yẹ yẹn. àwọn tó ní mọ̀ ẹ̀hán ọ̀daràn ọ̀daràn ẹ̀yin náà sọ pé ẹlẹ́hàá mọ̀rọ̀ pé yẹ yín. tó àwọn ọlọ́ àwọn bàbá bá àtàwọn wọ́n kí wọ́n máa sọ dara làwọn ìyàwó yín là. sọ ẹ̀hán ẹ̀hán èdè tí wọ́n lò fún ó lè má túmọ̀ sí tọ́lọ̀ fún wa ti. tọ́lọ̀ náà sọ pé kóbìnrin ó kojú dàgbà ọlọ́run sọ pé kóbìnrin ó jókòó kálí rẹ̀. wàkọ́rọ̀ náà fi bu yòó ti kún wọ́n náà tẹ̀kọ̀rọ̀ jẹ́ tẹ̀kọ̀rọ̀ jẹ́ obìnrin ò ní jáde pẹ̀lú ìyàwó ọkọ rẹ̀ nítorí pé ìyàwó ọkọ rẹ̀ tẹ̀lé ìjẹ́bù tó ti obìnrin ti ń sẹ́sẹ́ à ìfẹ̀yẹ́ dáa pọ̀ obìnrin ti ń sẹ́sẹ́ ń tẹ̀ láti ọlọ́ tọ́lọ̀ ọba bí kọ́tẹ́ ilé ìjẹun ọ̀gbọ̀dẹ̀ jẹ́mi. wọ́n ní kí ni dájọ́ pos àwọn náà wá bẹ̀rẹ̀ pé kí ni wọ́n fi pos ṣe wọ́n ní wọ́n máa fi owó èèyàn lè wọ́n lè fi transfer owó fún yẹn èèyàn lè fi transfer owó fún bòmí àti bí àtẹ̀lẹ́

one thousand naira ó di fifty thousand yẹn. ẹ ni tẹ̀lé àti àti nítorí pé fifty thousand tí mo kó fún ṣe lẹ́kọ̀ọ́ ní ìsẹ́yìn àbí irú rẹ̀ lẹ́sẹ̀ fún láti wọn fún fifty thousand. àjẹpẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ lábẹ́ naira torí kìí ṣe owó mi gàgà lẹ́sìn ti tẹ̀ irú rẹ̀ lẹ́sìn ti tẹ̀ ajẹ́fẹ́ ìyáwó ajẹ́fẹ́ ìyáwó ẹ̀sìn gbèlè lórí rẹ̀ rẹ̀ olùkọ́ yìí wa ó ti di pàrọ̀ ọ̀nà jàmbá náà báńkì lásán náà ni wọ́n sàtọ́ mọ́ra ẹ̀ dípò tẹ́ máa rìn lọ sí jìnnà jìnnà dé báńkì sẹ́ẹ̀lì ìjà rẹ̀ ìtumọ̀ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك